ẹ fẹ́ tempt mi àbí ẹ fẹ́ tempt mi. wọ́n lè wí ìṣì. wá ìfọ̀bọ̀ sí. ayé máa ń ṣe. gbogbo nǹkan tí mo dẹ̀ ní pátápátá ni màá fi bàjá sórí ọ̀run ọ̀run onígbàfisáyọ̀ o ẹ fàyà gan wọn ní fún láàyè mi bẹ̀. bẹ́ẹ̀ni ìjọ máa ń wà inú mi máa ń dùn orí mi máa ń wú pé ah, ilé rè ìfẹ́ rè àwọn ilé tó yẹ kí àwọn máa fi tọrọ rè. ara gbígbóná ẹ̀yìn ó lọ kìlọ̀ fún. tẹ bá ń wá Lucifer àwọn náà dúró yìí. ọtí mo mí nípa ẹ̀gbọ́n yìí ti pè yín pé nǹkan tó ń fẹ́ lélẹ̀ ẹ̀ understand mi. nǹkan títa ní fẹ́ ẹ̀gí ẹ̀yin náà dẹ̀ wà ń bí ẹ̀dẹ̀ ń gbọ́. báyìí pé ọkọ mi nǹkan tí wọ́n ń béèrè ní ọwọ́ ẹni kò tàlàyé. o fẹ́ dálé onílé eru ni. lọ́wọ́ mi kàn sán o kò jẹ́ kó mo kàn sán o mi ń ṣàwàdà náà. So she was a beast. Everybody, which last year, nobody is ready to help me. God, why?